ayọ̀káyọ̀ kan pa ọ́. èmi ọmọ ṣàlẹ́wà ló ti wá bá yín lálejò. odimodimọ odimodimọ tí dìmọ òkò. kó ṣe ṣe sísun àtẹ̀pó kò sí bó ṣe jollof rice fried rice chicken and chips chicken and chips ẹ̀wà gan dòdò bread gbogbo ẹ̀ ni mo lè ṣe ẹ bá fojú ọkùnrin wò mí máa o. you are very stupid. ṣàmọ̀ kókò lò ó. igun olùsí ẹyẹ àti báàbò olùsí ilé ọmọlàkè ìbàlójẹ báyìí kù ó nu. ọmọ mi là ọmọ alẹ́ bí oṣù. mo jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ mẹ́rìndínlógún ọwọ́ fa èyí ti rí mọ ọjà lọ́gùn. dábì náà kí lórúkọ yín. orúkọ mi. ẹ orúkọ tẹ̀yìn jẹ́ tó máa ń pè yín. àjálù kòkò. ilé àti mọ́tò yẹn ló máa ṣọkọ fún ẹ. pa mi lórí ni mo ti mọ̀ ọ́n sí i. mo fẹ́ kọ́ máa fi rèpè mí ni tóbìnrin bá pè gbà báyìí mo fẹ́ kó jẹ́ pé mi nìkan ṣoṣo báyìí nílé màá kọ́.